Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà ànábì Sunnatul Rasul tí yóò máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Alhamdulillahi ala fadlihi wa ihsani. A dúpẹ́ fún Ọlọ́run Ọba wa lórí ọlá rẹ̀ tó pọ̀ àti rẹ̀ lórí wa. Ahalla lana tayyibati wa harrama alayna al-khaba'ith. Ó dá ó sì ṣe wọ́n lẹ́tọ̀ọ́ ó sì dá wọn kan mí ó ṣe wọ́n léèwọ̀ ó pè wọ́n ní nǹkan èrí wà á sì bàgà àlẹ́ náà ní àmọ̀hù zọ́hírọ́ tẹ́wọ̀n bá ọ̀tìnà ọlọ́run bá kẹwa púpọ̀ débi pé ó sọ fún wa nínú ààyè kan wípé tẹ́ ẹ bá ní ẹmọ ka ìkẹ́ ọlọ́run bá lórí yín ẹ lè o ìkẹ́ tó hàn àti tó pamọ́ wá àdàbí lè mọ̀ sí ìdí lè mọ̀ ìṣàkàrọ̀ ọlọ́run sì ní tẹ́ ẹ bá tún dúpẹ́ ìmọ̀ kún ọlọ́run jẹ́ mọ̀ dúpẹ́ sọ alẹ́rú tí ó mọ̀ fi ọpẹ́

òun ló fi parí ìkẹ́lẹ́ wa lórí wàhádà bihi ila siratil mustaqim òun náà ni ọlọ́run bá tó sójú ọ̀nà tó tọ́ tààrà tó pe gbọ́ wa lùmọ̀ rẹ̀ sí sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbi alladhina amanu wa azzaru amanu wa azzaru wa nasaru wa taba'u nura alladhi unzila ma'ah bẹ́ẹ̀ ni mo tọrọ kíkẹ́ náà dé orí àwọn sàhábà ìtàmọ̀ gbéyẹ̀wò yìí ó ní kásàfọ̀mọ́ mímọ́ káyọ̀rọ̀ mímọ́ kò níbi ìbàjẹ́ kò níbi ìdọ̀tí àmọ́ da lórúpọ̀ mọ́ sápà ẹ má jẹ́ kí á lògbíṣẹ́ ayé wípé kò sọgbọ́n tá a fẹ́ dá tá a ní jẹjẹkújẹ tẹ́ ẹ bá ti síl máìdì yín lórí ìyẹn ìmọ́lẹ̀ ọlọ́run ní wọnú ọkàn yín mọ́ torí pé ọlọ́run ọba nígbà tó dá gbogbo ohun tó dá tó sàwọn kankan ní mímọ́ tó sàwọn kankan ní ìdọ̀tí àbẹ́gbìn in tó ṣe ní mímọ́ fún wa ló pọ̀ jù o in tó ṣe ní mímọ́ ló fún wa tó fún wa tó ṣe lẹ́tọ̀ fún wa òun ló pọ̀ jù o lápèjúwe ẹ á wo bí wíwọṣọ àwa ọkùnrin ọlọ́run ká má wọ hàrírì ká sì mọ́ wọ aṣọ tó fi òhò wálẹ̀ eléyìn náà ó kóbìnrin náà sínú ó túmọ̀ sí pé gbogbo aṣọ tó kù a máa wọ̀ ẹ̀sà máa wọ̀ harir aláàrí ẹjá wo bí ẹjá wo bí mímu ọlọ́run ní ẹ jìnnà sí ọtí gbogbo tí bá máa mú làákàyè hún ẹ jìnnà sí ó túmọ̀ sí pé tá a bá ti jìnnà sí yẹn gbogbo tó kù tó jẹ́ mímọ́ mímu ni tàbá wo bí fífẹ́bìnrin nínú sọ́ràtù nìsá ọlọ́run sàlàyé àwọn obìnrin kan táà ní fẹ́ ìyá wa ń bẹ ń bẹ ọmọ ìyá wa tán bímọ wa lóbìnrin wà ń bẹ ọmọ táwa náà bí lóbìnrin wà ń bẹ ìyàwó tẹ́nìkan ti fẹ́ tó sì wà lábẹ́ igi oúntọ̀hún ó ń bẹ ó sàn lọ bí ìran mẹ́rìnlá ọlọ́run ní wa òhìlà lákún mọ́ gbogbo àwọn obìnrin tó kù yàtọ̀ sí ìtí mo yọ sọ́tọ̀hún ẹ lè fẹ́ wọn tẹ́ bá fẹ́ fẹ́yàwó ẹ máa wá wòye lọ sí gbogbo nǹkan bẹ́ẹ̀ ẹ rí i pé gbogbo tó ṣẹ́kù fún wa nínú nínú tó mọ́ òun ló pọ̀ jù ẹ já wo bí business ọlọ́run ní wà ahalla Allahu al-bay'a wà harrama ar-riba ẹ máa tà ẹ máa rà àmọ́ ẹ má máa gbowó èlé ẹ sì má máa sanwó èlé eléyìí nìkan ni ẹ má fi ṣòwò so ó mìíràn pé gbogbo ọ̀nà transaction tó kù ẹ̀tọ́ ni ẹ bá fẹ́ tẹja ẹ máa tẹja ẹ máa tasu ẹ máa talẹ̀ ẹ máa talé ẹ máa tepo ẹ máa tasọ ẹ máa ta bàtà gbogbo ohun tó jọ mọ́ halali ló pọ̀ jù láyé tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ fún wa kí wá ló fà táà fi fẹ́ bágbèsè ayé débi wípé a ní by all means láfi jayé tó yẹ pàwà kọ́ la dára wa síbẹ̀ tó yẹ pọ́ lọ́wọ́n ọba ló dá wa síbẹ̀ ló pèsè Eh, báwo sọ́rọ̀tù lè wá kí àfàráìtùn mọ́ta àrùfún tó pèsè ń táàmọ̀ jẹ ń táàmọ̀ mu tó yẹ pé òbúwa náà sì mọ̀ yálà ọkéwú àbọ̀ òkéwú ọgbọ́súnà yà àbọ̀ ògbọ́yé ìwọ náà mọ̀ pé gbogbo tá à ń jẹ ọlọ́run ọba lónìí gbogbo tá à ń jẹ yìí ọlọ́run ọba lónìí tí wọ́n bá kó bíà àti tírítirì àti gúdàkú àti sẹ́pẹ̀ àbí náà máa mú yẹn tí wọ́n bá kó gbẹ̀ kó ńlẹ̀ lónìí a sì ń jẹun lọ ni ṣé bẹ́ẹ̀ náà àbí kọ́ ìyẹn pé tá bá rí tírítirì mọ́ àrí sinapu mọ́ àrí lórúkọ ẹ̀ à ń jẹun lọ́nu àbọ̀ síbi rice àbọ̀ síbi pure water àbọ̀ síbi èlùbọ́ ọdá tí ó bá sí èlùbọ́ àti rice mọ́ ńkọ́ náà wọn tó jẹ́ halal ọ̀pọ̀ nǹkan haram tí wọ́n bá kókó ńlẹ̀ pẹ̀lú ògo láàmọ̀ jẹun lọ tọ́lọ̀mọ́ wá sí gbogbo àlálẹ̀ ọmọ jáde mẹ́nu lẹ̀ àti parẹ́ nìyẹn ẹmọ làákàyè náà ọlọ́run fi làákàyè wa náà súnmọ́ pé ká mọ́ gbẹ́sìn yìí kò dìgbà tá a bá kéwú nìkan àbẹ́ẹ̀rí àfàrẹ́tò mẹ́ta àrùsùn ẹ̀yin kò a rí ohun tí ẹ̀yin ń gbìn ni ẹ̀rí ṣe tẹ́ ń gbìn ni wọ́n tu ibi tá ti mọ kọ̀lẹ́tì koran yorùbá nù àfàrẹ́tò mẹ́ta àrùsùn ẹ̀rọ oko tẹ́ ń ro ni ẹ̀rí oko ẹ̀ kéèsì oko tẹ́ ń ro ni ọlọ́run fi ríro ti sọ́dọ̀ wa alìhìrọ́sà òní dídáko ẹ̀rí ẹ̀rí kó tẹ́ ń dá ni ẹ̀yin ni ẹ jẹ́ kí ó hù ni tàbí àwa là ń jẹ́ kí wọ́n hù. àántùm tazara òun náà hu àmì zàrí òun sẹ́yìn lẹ́jọ́ wù ní àbẹ̀wò ọlọ́run tí bí ngbà tẹ́yìn gbèsè ẹ̀kọ́ rí lé ni so lẹ́nìkan fi gbìgbàdo ló fi mú 50 bags ló fi mú hundred bags ó fi mú hundred bags òun nìkan ẹ bá ń bi léèrè pé báàgì mélòó ló gbìn nígbà tán mú àgbàdo 500 bags ẹgbẹ́ àwọn àgbẹ̀ léèrè ọ̀pọ̀lọpọ̀ wa kàn jẹ́ láìmọ̀rí sọ́lọ̀ ni ọlọ́run kó ṣàánú wa ni kó ṣàmójúkò fún wa ẹ wá ń sọ wípé àláàlì ti tán lẹ́nu rẹ lẹ́nu rẹ tó sì pé rẹ mùsùlùmí àmọ́ bóyá kò sódodo ní ìsìláàmù rẹ̀ mú mi ní òdodo là ń bá sọ̀rọ̀ pé àlàálì ti tán kódà níbi haram téèyàn bá san agun kò ní rí jẹ lẹ́nu mùsùlùmí subhanallah wàlà haúlà wàlà quwwata illa billah pé wọ́n ń jìjà ju haram ni téèyàn bá tún san agun kò tún ní rí jẹ ń bẹ̀ wọ́n wá ń sí wá sí ká jẹ mímọ́ ká lo mímọ́ ká jẹ mímọ́ àwọn ni ẹjọ́ kò bẹ̀ láyé tá a wà yìí ní tó kún ẹnu àwọn èèyàn ń gbòòrò nìyẹn àwọn ń bèèrè àánú ọlọ́run ó yẹ ká máa rò dáadáa o tó bá ti pé èèyàn kan tí ń bẹ láàrin wa tó já sáájú wa ilé bá ń sọ̀rọ̀ tá a bá ń takò bẹ́ẹ̀ lọ́mọ ń takò bàbá ẹ̀bẹ̀ a ní ẹ ó sì ó rí bàbá mi kó padà wá tẹ́wọ́ sọmọ yẹn kódà bó ti pọ́ ọmọ bá right ẹnu ẹgbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n àsóòtẹ̀ ẹ̀ lè béèrè nígbà tẹ́yìn náà sẹ́lọ̀ ọba tán dójú ẹ̀ náà rí pé ẹ̀ lè béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba mọ́ lọ́wọ́ di pé ẹ̀wọ̀n hùwà pé agbọ́n alọ́pọlọ àmọ́ bá ṣe jẹ àmọ́ bá ṣe mu nínú làásìgbò coronavirus tá a wà yìí ẹ rí pé à ń tẹnu mọ́ pé ká lékún níbẹ̀ lọ́hùn ká mọ́ sọ ká mọ́ sọ ká mọ́ pa mọ́sálásí rẹ à ń gbàjọba nímọ̀ràn gbogbo ìgbà o ẹni tádánwò ò bá kọlù nígbà tí wọ́n ti yọ àwọn tó kọlù sọ́tọ̀ ẹjẹ́ a máa sin lọ́hùn ká máa bẹ ọlọ́run o nítorí wípé mùsíbà yẹn ó tún lè kó bá nǹkan míì o nínú tó lè kó bá tó ti sí kó bá ńlọrọ̀ ajé wà òun lájẹ àmú wà nínú nínú nínú aburú tó jẹ́ pé àgbòfẹ́ gbọ́rọ̀ ẹ̀rí àwọn èèyàn ní ìsìnkú àwọn èèyàn bá lọ kíso látò ìjúmọ́ wọ́n dàbí ìgbà tí èèyàn gbébọn tó lọ digun jalè wọ́n ní ẹkíjímà ẹkí ìsára o ọwọ́jọ́ gbọ́dọ̀ tẹ̀yìn o tẹ́ má gbá yín akíjúmà ọwá di di ọ̀ràn bí ìgbà tí yàn di gunjalè tó gbébọn a ní bùkátà sí kámọ̀ bẹ ọlọ́run ẹ̀yin ọmọ ìyá ìmìnú ẹ̀sìn sílá ìlúgbọ́ mi gbogbo àti ìhùn lọ ẹ̀tẹ̀lọ́lọ́run wàjìtánì gbogbo máa yà ní hákùn máa náà jìnà sí tọ́lọ̀ ọba tí ń kọ̀ fún wa pé ká má débẹ̀ láàlákún tó fìlẹ̀ fún ibẹ̀ láti jèrè ìrànwọ́ sóra yìí sọ́tùlùmọ́ ìdá ni nítorí sọ pé kó lẹ́sàwé alkhabith wà tọ́ yìí lọ́wọ́ ájàbá kẹsàtù khabith suratu al-Maida wípé ayé ọgọ́rùn kankan ọgọ́rùn náà wípé ohun búburú àti ohun rere kò dọ́gba ẹ̀yin èèyàn sì sọ di dọ́gba dọ́gba ẹnu olówó àtowó ẹni kíkan sáti mọ́ wọn ni ẹ sáà ní àwọn ọ̀rọ̀ tó tí wọ́n bá sọ jákàjàká wọn náà àmọ́ mú wa lọ́rọ̀ láwọn ọ̀rọ̀ tá a fẹ́ kán mú kò lẹ́nu kú láyé sàbílù kọ̀bíìsì wà tọ́ yìí mímọ́ àti kíni. mímọ́ àti ohun búburú àti ohun rere kò dọ́gba. kò dọ́gba o. bí ó tilẹ̀ jẹ́ pé púpọ̀ ohun búburú náà bá jọ ọ́ lójú. wà lọ́wọ́ ajábà káká sọ̀rọ̀ tó ń kọ̀ bí kódà wọ́n bá jẹ́ pé n tó burú yẹn ìdọ̀tí yẹn ẹ̀gbin yẹn ìjẹkújẹ yẹn tó bá pé òun ló jù ìlọ́wọ́ yín tètè bà àwọn kan dé sí wọ́n ń gbowó ẹ má jáde ẹ má gbá ẹ má wọ́n wá ń gbowó ní tó gba five tó gba five thousand lọ́jọ́ kan ẹlòmí ń kó dèdé owó oṣù ẹ̀ ń kó wọlé ń kó wọlé so bí kí làásìgbè ó mọ tẹ̀síwájú lọ ni bí kọ́ràn yóò tún mọ́ lékún sí ni ọlọ́run tó bá jẹ́ pé bí ìjẹkújẹ lẹ bá ti ń rí jẹ tẹ́yìn rí ti ń pọ̀ ọlọ́run ní kò dọ́gba fàtákù nítorí náà torí náà ẹ páyà ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin onílàákàyè ẹ̀yin onílàákàyè nítorí kí ẹ lè jèrè àmọ́ tẹ́ ẹ bá ti jópò nú mọ̀fúnmù kálàfànù sóyé tọ́ ẹ̀bá tẹ́ ẹ̀bá jó ńlàákàyè tẹ́ ẹ̀ jẹ́ni tọ́rọ̀ ọlọ́run máa wọlé sí lọ́kàn tẹ́ ẹ̀ sì retí èrèǹjẹ látọ̀dọ̀ ọlọ́run ẹ tẹ̀síwájú lórí aburú náà nínú ìdájọ́ ọlọ́run bá tààlà anna òun kọ́lọ́kọ̀ límútàdọ̀ dat ó dáhùn tó mọ́ ó dáhùn tí ò mọ́ ní ìsẹ̀mí ayé wa ń bí ó dá tó mọ́ ó dá tí ò mọ́ ó dá sọ́ọ́lẹ̀ wọ̀lífàṣìd ó dẹ́ni rí ó dẹ́ni ibi ó dá múmin ó dá káfíìr ó dá tó nínílá ó dá tó lè sinilá àǹfààní ọlọ́run ní inú hadid ó ní mi mo sọ irin kalẹ̀ fún yín lẹ́pẹ́ mi mo dá irin torí pé kèsì pé irin rọ̀ bí òjò èmi mo dá irin nínú irin ni bàálù nínú irin náà ni kíni ak-40 kíni AK-47 inú orin ni bàálù inú orin lọ́kọ̀ ojú omi sóyé eléyìí ọ̀kan ó ni anfani ní àǹfààní ọ̀kan mi. gbẹ̀mí ẹ̀yin wá ń pe wípé sebọ́lọ̀ náà lo da gbogbo ẹ̀ sẹ́ngbà tó da gbogbo ẹ̀ oníẹ̀mọ́ Se sebó sọ ita lò ó sọ ìta nílò ọlọ́run dá ìbtìlá ọlọ́run dá àwọn nǹkan wọ̀nyí lè àtìmọ̀ ìbtìlá lè lẹ́yìn báyìí nítorí pé ó fẹ́ fi ó fẹ́ àdẹ́wò náà nílà yìí tá a wà ilé ayé ìgangan tá a sì ń lò lọ́wọ́ ibẹ̀ náà làdánwò ń wà kò kọjá bí ẹni tó pass ibi tó ti pass ni ẹni tó fail ibi ni ó ti fail wàláfùlù khabith tọ́lọ́ máa sọ pé nǹkan kan yẹrí ni ìdọ̀tí ni yashmalu khabith amínú ashkhas wal a'mal ó ń bẹnu èèyàn tó jẹ́ dọ̀tí ó ń bẹnu iṣẹ́ tó jẹ́ dọ̀tí ó ń bẹnu ọ̀rọ̀ tó jẹ́ dọ̀tí ó ń bẹnu dúkìá tó jẹ́ dọ̀tí ó ń bẹnu oúnjẹ tó jẹ́ dọ̀tí wàlìmọ̀ṣáàrì ó ń bẹnu kan mímu fàlàyà sáwìlì kọbíìsù min hadi làṣíà gbogbo àwọn kan tá a wí mímọ́ rẹ̀ àti dọ̀tí rẹ̀ kò jọra wọn ọ̀dà kódà nínú ọmọ èèyàn ẹ̀rọ àwọn sọ́ràtù lẹ̀ alìmọ̀ràn sọ́rà kẹta àyà 179 sọ́rà alìmọ̀ràn àyà 179 gbogbo àwọn nǹkan tó jẹ́ mọ́. ọlọ́run kì yóò fi àwọn onígbàgbọ́ òdodo sílẹ̀ nínú ayé nínú ayé tí ẹ̀yin wà nínú rẹ̀ nínú ayé tí ẹ̀yin wà nínú rẹ̀ bẹ́ẹ̀ni títí yóò fi ya búburú kúrò nínú dáradára. ṣe é torí nǹkan báyìí níbi tá a fi mọ̀ pé mímọ́ àti èrí ó yàtọ̀ ní kíni arabic text. ìyàmí ìzàlùkọ́ bí fẹ́ẹ́ lọ pọ̀ yìí. قل ما كان الله ما كان الله يدار ما للمؤمنين على ما, أنتم, عليه. عليه حتى يميز الخبيث من الطيب ما كان الله يدار للمؤمنين مؤمنين Ọlọ́run يو Ọlọ́run ní ní fẹ́ mùmìnín lẹ̀ kẹ́ mọ̀ pé mùmìnín lè mí mo gbọ́ Ọlọ́run gbọ́ mo gbọ́ Ọlọ́run gbọ́ hátà ìyẹn ni pé ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه bẹ́ẹ̀ ṣe wà tẹ́ ń sọ pé mo gbọ́ Ọlọ́run gbọ́ mo gbọ́ Ọlọ́run gbọ́ Ọlọ́run ní ní fi yín lẹ̀ bẹ́ẹ̀ o hatta yamiza al-khabitha min at-tayyib títí tí ń fi fa mímánú múmìnì jáde yàtọ̀ sí tí ó mánú wọn tọ́lọ́n sì fi ìmánì qualify gbogbo wọn torí pé ńgbà tí wọ́n bá ń sẹ́lọ́run wọ́n ti gba ìmánì lára ẹ̀ngbà yẹn wọ́n dá padà ní tó bá yá wọ́n ti sàlábà ẹ̀ torí pé ọlọ́run bá òòrùn kò dá wa fún kò dá wa fún èrí yẹn àbẹ́sẹ̀ yẹn bákan náà àfàmọ̀kánà múmìnà nínú ọ̀yàn nínú sátù sájìdà àyà 18 àfàmọ̀kánà múmìnà kàmọ̀kánà fásikọ́ ẹ̀yìn tẹ́ ní kò sí tó burú bẹ́ẹ̀ ọlọ́run lọ́dá gbogbo ẹ̀ à ń wé èèyàn léèyàn ni lólórí kan alápá méjì ẹlẹ́sẹ̀ méjì olójú méjì bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ kọ́ lórí o nínú àtibọ̀tán àti ibùdí sí lọ́dọ̀ ọlọ́run bákan náà kọ́ o sóràtù sájírà sóra ẹ̀ẹ́ 32 nìyẹn àfàmọ̀kánà mọ́mínà káyà eighteen kàmùkánà ni tí ó jẹ́ onígbàgbọ́ òdodo a lè dàbí òbílẹ̀ jẹ́bí. tó a lè dàbí òbílẹ̀ jẹ́bí lè dàbí wọn kò lè dọ́gba. Ah, ah. nínú ọmọ tí a ń pọ̀ nínú ọmọ tá a bí ọlọ́run mọ́ léèyàn kéèyàn mọ́ sí wa tòun ti bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ ni eléyìí gbọ́nà tó jẹ́ pé ọmọ tí ń sin lọ́ọ̀ ní gbogbo wọn àfàmọ̀nkánà mọ́mìnì kàmọ̀nkánà fásikọ̀ láyà sàún nínú àyà mi àmìnàjẹ́ alóǹlẹ̀dínà àmọ̀nù àmìlú sọ́ọ̀lì hàt sóràtò sọ́ọ̀dì àyà 28 sáàmọ̀ ti àwọn tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ wà ámìlú sọ́ọ̀lì hàt tí wọ́n ti kalimufsidi na fil ard. ǹjẹ́ àwa lè ṣe àwọn tí ó gbàgbọ́ ní òdodo. sáà lè fàwọn tó gbàgbọ́ lódodo. tí wọ́n sì ń ṣiṣẹ́ rere. tí wọ́n ti ṣiṣẹ́ rere. gẹ́gẹ́ bí àwọn òbílẹ̀ jẹ́ lórílẹ̀. sáwà tí wọ́n wépò kì sáàfì wọn wé sáàfì wọn wé dánàdánà sáàfì wọn wé àwọn afitipátipá àwọn ajínigbé àbáwọn ọmọ yahoo yahoo ẹ́ sáàfì àwọn mùmínì òdodo sáàfì wé wọn àwọn alọ́kọ́nilé ṣe kólóhùn ṣe kó lóun kígbe àwọn ajẹlójú ńlé sars wọ́n wéra wọn àwọn tó yẹ pé bẹ́ẹ̀ bá rí wọn lẹ́dàá gan léèyàn láì tí ìṣiṣẹ́ ibi ẹ kọ́kọ́ gbàbò míì ọmọ adámọ̀ ti iṣẹ́ ibi ti hàn lára ọmọ adámọ̀ débẹ̀ kò tí ìnàbọn sí ọ kò sì tí ì sọ pé yìí ìwọ gan lọ́kọ̀ọ́kọ́ gbàgbọ́ mi pé séèyàn ah, náà wọ́n pàdé yìí ọmọ adámọ̀ ti bá iṣẹ́ ibi débẹ̀ sáwọn táàsì wéra wọn nù ẹ sì máa tọ́ ẹlòmíì lọ pé ẹ̀jẹ̀ ń bá àfáà tó jókòó ibi taa ládùúgbò yìí ẹ̀yin gangan lẹ́kọ̀ọ́ lọ torí pé ilé ẹni kódà ẹni lọ́ba ni wá sùn ẹ̀sùn bẹ̀ ń gbọ́. àbí àwa lè ṣe àwọn ẹni búburú bí. kò lè jọra wọn ẹ̀yin òyìnlẹ̀ ń dà pọ̀ وقال تعالى لا يستوي أصحاب النار إن سورة الحشر آية 20 لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون nínú ayà mi àfàánájá alìmùsùlùmín kalìmùjùrìmín ẹ̀bá wọn sátò láṣírí yẹn láyẹ̀ sáwẹ̀ ṣáàbù náà ayà 20 wà ṣáàbù lìjánà a lè fi ọmọ náà a lè àti àwọn èrò ọgbà ìdẹ̀ra kò lè dàbí ara wọn kò lè bára wọn dọ́gba kò lè bára wọn dọ́gba ó dáa sinapu àti fijumic ó ń kọ́ torí ẹlòmíràn sọ pé gbogbo ọ̀nà ibi tá ń lọ jìnà sinapu àti tẹ́bárẹ̀ nìkan nísìn láwọn oríta àwọn ọlọ́kọ̀ ògógóró kúnbẹ̀ àwọn oní ọ̀kadà ògógóró wọn mọbi tán yà sí sóyé so tí ẹ̀kan bá wá ra tí ìbá sẹ́ni tó di pòkì tán inú mọ̀ dá jẹ inú mọ̀ dààmú lójú àwọn èèyàn tamara táwọn gbè síbi kan ni ó dà náà tí bá wá ń dààmú lójú àwọn èèyàn tẹ́nìkan náà fa fíjú mi kì í tiẹ̀ lọ́wọ́ tàbí kíni tàbí ápù ápù àbí kùnú ẹsọ ní àpọ́nlé náà méjèèjì kámọ̀tẹ̀ tí ìfìsọ́rọ̀ ẹ̀sìn sóye ẹni oní ti bí yẹn ológogoro ni wọ́n nà ka àbùkù sí ìpé ọjẹ́ jáwọ́ ń bẹ̀ nígbàtí kùn ẹ̀ bá wú ní ìsìn tó lulẹ̀ gbì òun mọ̀ alẹ́ nìkan wọ́n ń sọ fún un pé wọ́n ní ògógóró ti fẹ́ pa nígbà tó ń sọ̀rọ̀ bí ológógóró náà kò tí mú o èyí tó ti mú tẹ́lẹ̀ láti bí ìjẹta àbí jẹrin ni o kéèyàn máa wá sọ̀rọ̀ bí pósẹ̀ mu títán ó tún wá ń bẹ lára ọ̀mùtí èmi ṣẹ̀ṣẹ̀ tún dìsọ́bà eléyìí ni o pé èèyàn ò mu títán ẹ tó yẹ pé yóò tún máa yóò máa wọ́ kiri yóò máa sọ̀rọ̀ bíi pé ẹ̀ẹ́sẹ̀ bó ṣẹ̀ sọ ìgọ̀ sílẹ̀ ni ẹlòmíì ti bàtà rẹ̀ jẹ́ o tẹ́lòmíì bá tọ́ bá gbọ́ pé ẹsẹ̀ gbọ́ pé lágbájá jálẹ̀ wọn ni ah kódà àti kínní náà ni ó padà pa wọn ò ní sọ iná ní láwọn ní ìrọ́jú ẹ̀yọ̀ kan àti kínní náà ni ó padà pa ó ti bá tiẹ̀ lọ́nu wàláyà sáwìlì khabith wà tayyib min al àwọn gbólóhùn tẹ́yàn máa sọ lẹ́nu dáadáa mbembe idoti mbembe ń bẹ́ńbẹ́ alamtaro kaifa dọ́rọ̀bà Allahu masalan kalimatan tayyiba aya ń suratu Ibrahim ẹ̀yin kò á rí bí ọlọ́run ti fi ọ̀rọ̀ dáradára kan wé igi dáradára kan ọlọ́run fi ọ̀rọ̀ rí téèyàn sọ lẹ́nu ọlọ́run sọ náà ẹ̀kọ́ sọ́dọ̀ bá kọ́ra máa kú lù ìnáṣẹ́ húsùnà ẹ máa sọ̀rọ̀ rí fáwọn èèyàn ọ̀rọ̀ rí ni e ma sọ ní ọjọ́ mọ́ tẹnu yín jáde

ọlọ́run sì ń ṣe àwọn àpèjúwe fún àwọn ènìyàn kí wọ́n lè máa rántí. àpèjúwe ọ̀rọ̀ rẹ̀ nù ẹlẹ́ẹ̀kejì wàmọ́sálù kẹ́lìmẹ̀tín kọbíìtà àti àpèjúwe ọ̀rọ̀ burúkú àtàpèjúwe ọ̀rọ̀ burúkú ó dàbí igi búburú ó dàbí igi burúkú náà tí a fàtu lórí ilẹ̀ ojú tó sátìmí fọ́kọlọ àròdì kò sì fi kò sì fi kò sí ìfìdímúlẹ̀ fún. máa làhá min kọ̀rọ̀ nínú sọ́tù Ibrahim sura 14 ayah 24 to 26 wàláyà sábìlì kọ̀bí tó wà tọ́jú bí mínú àmúhàlì bẹ́ẹ̀ náà ni dúkìá eléyìí ní ó tètè dàgbà mi pé àwọn èèyàn fẹ́ sírọ́ọ̀sì pẹ̀lú ẹ̀ dáadáa nínú dúkìá ìdọ̀tí àti èérí ìmímọ́ àti ìdọ̀tí kò jọra wọn o kìí ṣe pé kákan sí kó nǹkan jọ o fọkọ̀dá akọbara nàbí sallallahu ta'ala wasallam anallahu la yaqbalu sadaqata illa idha kanat min malin tayyib sàárà kan tọ́lọ́run gbà tó jẹ́ mímọ́ tó jẹ́ sàárà òsì téèyàn ti rẹ̀sàn rẹ̀ lórí àti jẹ́ in àmọ́ ìdàkánà ti mi máàlì kọbí tó bá jẹ́ pé nú dúkìá tó jẹ́ haramu ni fàyínà wọlé àkùbálù ha ọlọ́mọba ò nígbà o ìyẹn ló ń ṣe hajj pẹ̀lú owó dọ̀tí kìí ṣe hajj ló ṣe ó yọ zakat pẹ̀lú owó dọ̀tí kìí ṣe zakat tọ́lọ́n mẹ́ta sọ́dọ̀kà abdul bisara kàtẹ́mì máàlì tọ̀yí gbogbo gbà tí ẹrú ọlọ́mọba bá ṣe sàárà níbi owó tó mọ́ wàlẹ̀ akpọ̀lọ̀ lọ́yí látọ̀yì ọlọ́wọ̀ sí nígbà kankan àfi tó mọ́ ilà àkọ́dàhù rahmanu bí yẹmìnì ọwọ́ ọ̀tún ọlọ́run fi gbà ọlọ́run ló sì mọ bó ti ṣe ròyìn ara rẹ̀ mutafakun ali hadithu tí ó wà ní sọ bukhari àti muslim ni nínú hadithu mi láyàpọ̀lọ̀ lọ́wọ́ sọ̀láàtàn lẹ́gbẹ̀rẹ̀ tọ́hù ọlọ́run nígbà sọ̀láàtù kan táà sì mára ká tó ṣe wàlà sọ́dàkọ́tà ní galul sàárà kan sì ṣe tó jẹ́ pé ó jí nǹkan tó ti sàárà ń gbé ni torí pé nǹkan jí nínú dúkìá mùsùlùmí ìnápè ní galil tó jẹ́ nínú ganima nínú ọ̀rọ̀ ogun wọn tí ẹ̀ bá fẹ́ léyìn sí sàárà ọlọ́run bọ̀ nígbà bákan náà nínú oúnjẹ àti mímu àwọn èrí àti mímọ́ wọn ò dọ́gba o ọlọ́run wa subhanahu wa ta'ala nígbà tí ń ròyìn fìwásì rọ̀súlì sallallahu ta'ala ọlọ́run nígbà tí ó ròyìn òjíṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ rẹ̀ wàyà yòhílù láhùmù tọ̀yìbáàtì ó nínú tó fi rán tó fi jíṣẹ́ fún wa táǹkì àná alukoran kẹrin ni pé yòhílù láhùmù tọ̀yìbáàtì wàyà hàrí màrí mi khaba'is nínú suratul A'raf ayà 157 òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó ń jíṣẹ́ fún wa pé ẹ jẹ mímọ́ ó tẹnumọ́ ayà sọ̀kalẹ̀ lórí ẹ̀ wàyà hàrí màrí mi khaba'is ó sì ń sọ wípé eléyìí ò da èérí ni ìdọ̀tí ni ẹ jìnà sí ẹwà awòye mùsùlùmí tí ń tọ́tí tí ń ta ẹmu tí ń ta igbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé mùsùlùmí òdodo nù mùsùlùmí tàà lè fòdodo síbi ọ̀rọ̀ ẹ̀ tí mùsùlùmí bá láwọn ò mutí mọ́ àwọn ò tọ́tí mọ́ ẹ̀ráyàwó 157. Àwọn náà ni ẹni tí wọ́n ń tẹ̀lé òjíṣẹ́ náà. Ànábì náà. Ẹni tí kò mọ ọkọ tí kò mọ kà. Ẹni tí wọ́n ń bá àkọsílẹ̀ nípa rẹ̀ lọ́dọ̀ wọn nínú Ataurat àti nínú Injil. Yóò máa fòró wọn sí ìwà Yóò sì máa kọ búburú fún wọn. Yóò sì máa ṣe. Ó fi hàn pé dáadáa ń bẹnú wà, àbúrú ń bẹnú wà, gbogbo yẹn náà ló mọ̀ yẹn. yóò sì máa ṣe àwọn ohun tí ó dára ní ẹ̀tọ́ fún wọn. yóò máa ṣàwọn tó dára ní ẹ̀tọ́ fún wọn pé eléyìí ló dára ẹ ṣe eléyìí ni ẹ fi wójú rí ọlọ́run wàyọ̀ harimu aléhìmí ló kọ̀ọ̀bá. yóò sì máa ṣe àwọn ohun tí kò dára ní èèwọ̀ fún wọn. táwọn mùsùlùmí bá gbọ́ wá sí i tẹ́mọ́ láwọn ò tọ́tí mọ́ àwọn ò sì mu ọtí mọ́ sóyè àwọn onímùkúmu láwọn ò mọtí mọ́ àwọn oníbísínẹ́sì òfò wọn láwọn ò tọ́tí mọ́ iléeṣẹ́ ọtí ó wọlẹ̀ bẹ́ẹ̀ àbí òun wọlẹ̀ mùsùlùmí kankan ní ó dìde pé òun òun dì ha mára pé ẹmọ́ tọ̀tí mọ́ ilé ọtí ní ó palẹ̀ mọ́ ipa tí mùsùlùmí kó ní aburú àwùjọ kò kéré pẹ̀lú tá à ń sọ yìí ọkàn dàbí ìgbà tó pé bóyá àbí à ń fi tó ẹnu ṣòfò ni òdodo ọ̀rọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ayáta àlìkàmọ́ là ń sọ yìí ní àwùjọ táwa wà yìí tí mùsùlùm nìkan tó bá lọ́wọ́n tọ́tí mọ́ àwọn òsì mọ́ mọ́ ilé ọtí ó parẹ́ ọ̀rọ̀ in tó simple simple eh, arithmetic ni àbí simple mathematics ni bẹ́ẹ̀ náà ni gbogbo owó torí kọ́ ọlọ́run fẹ́ ká fi púpọ̀ yìí àtànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ ká fi gbárùgọ́lá àwùjọ ká fi develop àwùjọ tó yé àjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam ó ní mò ń páyà púpọ̀ yín ó ní eh, nínú àdìsí kan ó ní ó fẹ́ ìyá táwọn ọmọ aráyé àwọn tẹ́ àwọn láyé ayé ti àwọn ilé sùkọ́ o àwọn tán ní àwọn dìfẹ́lọ́pù láyé tí wọ́n péjọ mú yín bí kán bí ṣe máa mú gí nígbàtẹ́ bá ti sin lọ́hùn tí wọ́n máa mú yín ọ́n ní àmínkì latin yàwòmí ìdíyàn rọ̀sọ́làlá sáà ní pọ̀ ní ìwòjú sí ọlọ́run lọ́jọ́ náà tó fi mú wá tán bí kán ti máa mú gí ó nílà kéèsè ní kékeré yìí ẹ pọ̀ pàlákín kàgùsá ìsìn ẹ kàn pọ̀pọ̀ yà ni ọlọ́mọdé mi ò sínú wọn o ọlọ́mọjẹ kẹ́yìn tẹ́ ń gbọ́ mi ó sínú wọn má jẹ́ mùsùlùmí kan tí ó jẹ́ pé mùsùlùmí pọ̀ láwùjọ àmọ́ pọ̀pọ̀ ya ni kó jẹ́ mùsùlùmí tí ó ráyé lò tí ó rí sínú ànábì tẹ̀lé tó ní ànábì tẹ̀lé sallallahu ta'ala rọ ya ayú nígbà tá a bá ń gbọ́rọ̀ ayá yìí tọ́lọ̀ ń pe ànábì sallallahu ta'ala sallam nínú 51 kulu min at-tayyibati. ya ayyuha ar-rusul ya ayyuha ar-rusul ya ayyuha ar-rusul bẹ́ẹ̀ ni ya ayyuha ar-rusul ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run tó kọ́kọ́ darí ìpè sọ́dọ̀ wọn. ẹ̀yin òjíṣẹ́ ẹ̀yin òjíṣẹ́ ẹ máa jẹ nínú tí ó dára ẹ jẹ n tó mọ́ àti kí ẹ máa jẹ dáadáa sọ́ọ̀lì ha ẹ sì ṣiṣẹ́ rí mo sọ ní wáàsí kan pé gbogbo táwọn sọ ìpátápátá gbogbo wa la fẹ́ ká sàmúlò ẹ̀ kì í ṣe pé a fẹ́ kọ́ ẹnìkan sí ọ̀nù ẹnìkan kan nínú wa ọ̀bọ́nú ẹ̀ ẹ̀ẹ́sì sàkíyèsí pé gbogbo àwọn ànábí ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run pátápátá àwọn náà ń lìdí wa láyé bí wọ́n ṣe lìdí wa ń jọ́gbẹ̀rẹ̀ kíyàmá kéèsì pé ọkàn jíṣẹ́ dàálẹ̀ àwọn ọ̀wá ṣe akálá ṣe ó lè jẹ́ ní ìjọ àtàn darí ayé o wọ́n lè pàṣẹ kí wọ́n máa tẹ̀lé o káwọn máa rú o wọ́n lè máa pàṣẹ káwọn máa dààmú ayé o wọ́n lè wọ́n lè ẹ̀tọ́ kan lè wà tí wọ́n lóso lé tó jẹ́ ti gbogbo ayé o tí ò ní dọ́dọ̀ àwọn èèyàn o

tó sẹ́kù sọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa lónìí kágbà yìí pé a yìí dànù a kúrò ń bẹ̀ òun tọ́ tí ọlọ́run ti ṣàforíjì tó ti lọ wá bísínẹ́sì míì ṣe òun tẹ mu òun ta èèyàn òun ta ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí òun gbowó èlé owó ń bẹ lọ́wọ́ àwọn ẹlòmíì tán lè fi sàánú ọmọ ádámọ̀ àwọn sọ pé gba ten thousand kọ́ fifteen ni inú bí jẹ́ pé tẹ́ẹ̀bà yáwó èlé lọ́la lọ́la tó kọ̀ láyìí ẹ process ẹ̀ tán lọ́la náà owó sì tẹ̀yìn lọ́wọ́ tó wá sọ pé òwe lé ni àmọ́ tẹ́ bá fẹ́ kú kalẹ̀ báyìí tí wọ́n sì ń sàárè àánú òṣòro àìgbọ́lọ́wọ́ agbọ́ ló débẹ̀ subhanakallahumma wa hamdik